ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرنا عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيل قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره خير وتؤمن بالقدر خيره وشره ibi tí àlàyé wa ló ti bẹ́ẹ̀ òun náà ní nígbà tó ṣe ṣe ìdíje ìlànà àti wá mú àwọn àlàyé wá lórí ipa gbọdọ̀ nígbà tó yẹ. ibi tí a wá tó sí lẹ́yìn ni pé a ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi àwọn ọ̀nà mẹ́ta àbáwá sọ̀rọ̀ nípa bá a ṣe nígbàgbọ́ sí ọjọ́ ìgbẹ́ni ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ tí ọlọ́wọ́ bá wá sọ fáwọn ọ̀gá ààrùn tó tó láti lè bá wa sọ̀rọ̀ nípa ọjọ́ ìgbésẹ̀ àti ìyáwó. onáníjọ́ ọlọ́wọ́ bá kọ́kọ́ pàdé ìwà pẹ̀lú pé kò yẹ kọ́ mi ìlú ẹ̀ tako ìbéèrè kò yẹ kébí ìjọba kò yẹ kọ́ mi ìlú tako ìbéèrè ọlọ́wọ́ ọkọ̀ lu ọ̀nà pé ìdíjà àti gbọdọ̀ tako ìwé ìlérí tá a bá kọ́kọ́ rántí bí ọlọ́wọ́ bá ṣe lára tá a bá kọ́kọ́ rántí bọ́lọ́wọ́ bá ṣe lára ọ̀nà tó fà sí dáwà àti bó ṣe dáwà ó gbọdọ̀ jẹ́ kó yé wa pé tọ́lọ̀ ń bá lóun ó gbé wa dìde kò yẹ ká ní ìdíje báyìí lànàmú àmọ̀fún àtọ̀nà wà lọ́sọ́nà ló fi kà á sí orígun ẹlẹ́ẹ̀karùn nígbà tí béèrè wọn pé àkùgbé ní àlùmíìmá ànàmú àmọ̀fún pé. àǹtó mìíràn nílà kálíwà ló fi àlọ́. ọmọlá ìkáṣí. ẹ̀kejì kálíwà ló fi ọmọlá nígbà. wàkútùbí. ìkẹta kálíwà ló fi àwọn fi ọlọ. wàlúùtùbí. ìkẹrin kálíwà ló fi àwọn fi ọlọ. wàyí yàwó mi àpè. wàyí yàwó mi àpè oríṣi ojú ìjọlẹ̀ ìsàlá ní àtàrí ìmáà ní ìsàlá nínú àwọn orígun mẹ́fà sí ìgbàgbọ́ rẹ̀. àwọn àyàwó ọpọlọ alukur'an tí ọlọ́wọ́ bá fi ń jù mí nípa ìbéèrè wọn tí ó sì jẹ́ pé wọ́n pé nínú dáàbọ̀dọ̀ tàbí oníjọ́bí ìbọn. nínú àwọn ọ̀nà tí wọ́n wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àdínù nínú ọ̀nà mẹ́ta tọ́lọ́wọ́ ọ̀gá ti dúró àlọ́ àlọ́ dúró ọlọ́run ìjà lè yá lọ wá tó sì fi júwe dé gbígbé wa ti dé rọrùn ó rọrùn ọjà táàmù ọkọ̀ lóru ẹlòmí àkọ́kọ́ lọ́rùn pé à nígbà tá a ti wà ní sáré tá a ti dúró tá a ti ju tá a ti àyà seventy seven àwọn tá a sọ jù lálẹ́ yìí gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta bá a fẹ́ mú wáyé àyà kò á kò láti tí èsì ìsáyẹ̀wò kan ní orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan kò ní méjì lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan àmọ́ mú àwọn àyà wa alámọ̀lítà wa ń sinmi pé fẹ́ fi àkọ́kọ́ ó bẹ fi júù fún wa pé ìwé ìdènú rọrùn sọ̀rọ̀ fi àfihàn àyà tẹ̀síntẹ́rù sọ̀rọ̀ fi àfihàn àyà tẹ̀síntẹ́rù. أعوذ بالله من الشيطان الرجيم

omi tó ṣe pé èèyàn ò kí ń fẹ́ káwọn èèyàn orí lára èèyàn ẹ̀wù ẹ̀wù omi àbùkù nílé ẹ̀rí tó ti tóbi yẹn jẹ́ omi àbùkù ní èèyàn fẹ́ káwọn èèyàn orí tó wà lára èèyàn ẹni tó bá kẹ́ sí lára wà fún omi ti pọ̀ kó tó jáde dáa ọlọ́run ní wọ́n fi ènìyàn kó lọ wòye o

bẹ́ẹ̀ni ọlọ́run ò ṣe nílé bí òun dìde ọmọ ènìyàn tó wá ń fún mi látòjúwe rẹ̀ wà láti akọ́ǹkà ọlọ́run ní ọdún ìjọba máa bẹ́ẹ̀ni ọlọ́run látòjúwe yìí ó gbàgbé bá a ṣe dáhùn láti di àyè láti di àtọ̀ láti di pé tó jọmọ nìyẹn ká tó jọmọ nìyẹn ọlọ́mọ mi ìdí abẹ́ ká tó júwe wa ọmọ ní wá sọ pé. kọ́ọ̀lá máa ń yọ fìlà ìdọ̀ ní wá ní ìyàwó mi. kọ́ọ̀lá máa ń ní ọmọ wá ní ìyàwó mi. ọmọ ní wọ́n sọ pé ẹja kò máa ń yọ fìlà ìdọ̀ ta lọ́lọ́run máa ń sọ tí yóò wá yé gbogbo padà wà ní ìyàwó mi tí gbogbo ọ̀hún ti di ju tó ti parẹ́ lọ́dún أنشاها أول مرة olúwa ti kú ìdí àdéhùn tó wá ti sọ báyìí يحييها الذي أنشأها أول مرة sọ mi tó kọ́kọ́ dọ́mi ènìyàn lákọ̀ọ́kọ́ ọjọ́ tó dáa láti di àtọ̀ tí ò ṣe sáadá bàbá ńlá bàbá wọn láti bí iyẹ̀pẹ̀ tó ṣe pé ọmọ ènìyàn tá a bá ní ká owó kọ́ndẹ́sẹ̀ olówó àláàrin iyẹ̀pẹ̀ àti èèyàn ṣé kó jọra wọn bí ṣe kọjẹ́jọ́ wà láàrin yẹ̀gbẹ̀ àti ẹran tí ń bẹ lára wa yìí ọlọ́run ní ọ̀sọ́ fún wọn pé ní ọlọ́run tí mo lè mọ́mọ nìyẹn jáde láti rí inú bẹ̀rù èmi náà ní ìwọ̀n nìyẹn ọlọ́run ní gbogbo ẹ̀ lápáta lè bẹ̀rẹ̀ ọba mọ̀ nípa gbogbo ìjà sánmọ̀ ilẹ̀ ẹ̀fì gbogbo nǹkan abẹ́gùn omi gbogbo nǹkan pátá ìyọ́nà ọba mọ̀ nípa gbogbo ìjà. من الشجرة الأخضر نارا من الشجر الأخضر نارا الذي جعل لكم من الشجرة من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون ọlọ́run ni ẹ wò yé ṣebí mi ọlọ́run ọba ni mò ń múná jáde fún yín láti ibi ewé tó tutù tó green ewé tútù jẹ́ rò pé náà ò lè jáde bẹ́ẹ̀ ṣebí mi ọlọ́run wa múná jáde bẹ́ẹ̀ fún dáyìn náà sì nànú láti ní nànú ọlọ́wọ́n bá ń pè ní ìsọ̀pẹ́ kẹ́ ẹ wò ó èmi tí mo lè ṣe eléyìí mo lè gbé yín nìyẹn o. أوليس الذي خلق السماوات والأرض ọlọ́run jẹ́ ti tó ti kú dámọ́nà tó ti bẹ̀rẹ̀. بقادر على أن يخلق مثله. ṣé kò wá ní kápá àti tó dárú rẹ̀ níyì? Bàlá wá bó wá lọ́láàkùn láàrin. Ọlọ́jọ́ ọ̀rọ̀ ilé ẹgbẹ́ wo, wọ́n wá lọ́láàkùn láàrin. Èmi ọlọ́wọ́ ọba yìí ni dẹ́dà dẹ́dà tí mo lè ga tó bá àrọ́dá ṣáyìn á. olùwárí náà amúhù ìdá àrọ́dá ṣáyìn á ó ní àṣẹ ìyẹn ọlọ́ọ̀dọ́ ti bá ti fẹ́ gbèrò gẹ́gẹ́ àyìnlá kó rẹ̀lẹ́ wò ó. ó ní bí bá kàn ní bí ìtọ̀tọ̀ náà ní pé bóòlù ó yá máa jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ọba ń fi ìdẹ́dà wa kí ló fi ń dúró fún wa ó fi ń dúró fún òun gbé wa nínú ayé àlàkọ̀kọ̀ nínú súrọ́tò rò ẹja tó lò ọlọ́run bá tún fi ìdẹ́dá ta dẹ́ẹ̀dá ó tún fi ẹta bíìsì ìbéèrè tó lò ó ti wà nílé tó lè lọ sí yàrá sọ́rọ́tò lóru ayà tẹ̀lé sẹ́mi ọlọ́run bá fi dídá tó dá wà yìí ó tún wá sí orí ti lọ́lẹ̀ fún wa ọ̀nà àkọ́kọ́ ni ó nínú ọ̀nà tọ́lọ̀ wọn bá fi ẹta bíìsì wọn pé ká má jẹ́ kó ta kó làákà ìwà tó wọ́n lù wà nílé. وهو الذي يبدأ الخلق ثم يعيده قل أن وهو الذي يبدأ الخلق ثم يعيده قل أن الله بعد أن يتوقف قدر مبدأ إني ممكن نشيت وهو أهون وهو يعيده èmi tí mo dẹ̀ iníṣíètì dídá yín èmi náà ní kò lè mú yín padà wá. wàhùwà àhùwà nù

àtọ̀rọ̀ yóò nira lápòjú mi ẹni tó ṣe pé bóyá bíríkìlìyà ló pe rẹ̀ ó ti wá fún pé rẹ̀ lágbà bíríkìlìyà àwọn aṣọ mi pé afẹ́jẹ́kẹ́ bá wà kọ́lé sínú omi orí omi bọ̀ inú búra pé inú omi kò sí ilé ìgbésẹ̀ tó ṣe lú ẹ̀ kò gbọ́ pé ẹ̀sẹ̀ kó ṣe lú ẹ̀ lọ kò mọ bí wọ́n ti ń jẹ́rí kiri yóò tẹ̀lé wọn yóò ní òsì yìí àbíjọ́ sọ̀rọ̀ èèyàn ti máa ń kọ́lé fún wọn yóò ní òsì yìí àmọ́ ń tọ́ tó bá ti kó ti ṣe wẹ̀ irú àwọn tó ti ṣe wẹ̀ lágbàáyé lẹ́nu àwọn èèyàn kan bẹ ìtàlẹ́ onílẹ̀kẹ́lẹ́ kọ́lé wọ́n sì ń gbé bẹ́ẹ̀ ní a bá dá àwọn Dubai bí ìṣàlẹ̀ táwọn èèyàn tó bẹ̀rù níbi tó ti ń lo ayé dé tá à ń gbé lé mi kì í ṣe pé kọ́lé tó ní omi kọ́ nínú ìwé làbẹ́dẹ̀ mọ́ inú omi ni wọ́n kọ́ létí tí wọ́n sùn gbẹ́gbẹ́ rẹ̀ inú omi wọ́n ń gbé odidi ọ̀nà ìgbàgbẹ́ tí mọ́tò sì ń gba omi kọjá inú omi agbágbá nínú omi kìí ṣe pé gbé bíríìjì kọjá lórí omi o mọ́tò lọ wọ́n gbé ọ̀nà mọ́tò gba inú omi tó yẹ pé ẹ̀ẹ́mọ̀ rìn lọ báyìí ẹ̀ẹ́mọ̀ bíbì báyìí inú alágbádúgbò odò lẹ́tùwà òkè yóò dò ní ìsàlẹ̀ odò ẹ̀gbẹ́ odò òsì odò níbi tí technology ti dé láyé rẹ̀ àwọn atáṣerú yìí tàbá lọ rí bá wọn pé abẹ́ṣe wọ́n náà ní nàìjíríà ṣé wọ́n rí ní ìtọ́jú òkọ́ sí ṣe pé ìjọ bí àkú ni pé kọ́mọ nẹgbẹ́ṣẹ́ ti pé èrò lẹ́sẹ̀ àbílẹ̀ kan ayélujára ṣe wá rí ìjọ́nù wọn ọba náà wá ní àtúntò ìwé wá gbàgbé báyìí níjọ bọ́lọ̀ kọ́kọ́ fẹ́ dá dáná bàbá ńlá bàbá wa kò sí ń tó ọmọ ènìyàn lóyìn nígbà náà ọlọ́run wá fẹ́ dá ìyẹn o dá èèyàn báyìí tí ó lè tí ó lòyún tí ó lẹ́nu ọlọ́run ti mọ tó fẹ́ dá ó sì fẹ́ fẹ́ bí ó náà máa rìn kò sì nǹkan tó ti kọ́kọ́ dá ọmọ nìyẹn rí tọ́lọ̀ ń lọ rèé wò kọ́ ti pé ẹ irú kí dá yìí èmi náà fẹ́ lọ rèé dá ti tèmi náà ọlọ́run ò rí fi dá ọmọ nìyẹn sẹ́ni tó ti wá dáwárí nínú kó wá gbé wa dìde àtàkọ́kọ́ bó ṣe kọ́kọ́ dá wa èwo ló lè láti ní méjèèjì. àtọ̀rọ̀ mẹ́jọ ni. àkọ́kọ́ ní dá wa ni tóbi tó tí ò kọ́kọ́ dá wa kò sálàjọ kò sí tó fi ọwá kò sí ń wa ó dáwó lẹ́ dìzáìnì wa bẹ́ẹ̀ ọlọ́run ti wá dìzáìnì wa kan àwa kú náà ó wá ló ń wo òjò wa nìyí àwa ń bá a di yẹn.

ó pọ̀ nínú olè tẹ́mi ọlọ́run ọba fi tàkùjú mi nílẹ̀ ẹ̀wù yìí àmì àbẹ́ àjẹ́ àjẹ́ àyàjẹ́ rẹ̀ epo rẹ̀ àtúnṣà àtọ́jú ìrùwọ́ àtúnrò ìrùwọ́ yìí náà àtúnjẹ iṣu spẹ́ndà bí òtán àwọn amúlé bébí abí orí iṣu àbíjẹ́ ẹgbẹ́ ìjọba náà gbọ́dọ̀ sórí iṣu náà ó wàá gbé orí iṣu wọ́n tún wá lọ rèé ìbọn ní olè padà tó bá tó wá tó àìmọye ẹ̀yìn oṣù tó tó bá ti rọ̀rọ̀ bí oṣù mélòó kan tó tó ti rọ̀ sí a wà padà lọ bí táàrí orí iṣu bọ̀ kí láti gbé jáde iṣu láti gbé jáde ọlọ́bìn ní àpèjúwe ewé ó pọ̀ nínú tọ́lá àti nínú rẹ̀ lẹ́yìn náà lórí. wàhùn aláàbẹ̀ẹ́dùn hàkùn. ọlọ́run ní ọlọ́run tó gba ìlú lọ́gbọ́n ní. sábà tó lọ ní sọ́dọ̀ tó ṣàjù. Quran chapter twenty ayẹyẹ ẹ̀ka ilé ìyọ́nà wọn bá gbà wọn gan wọn yìí fi bó ṣe dá wa ó fi ẹ̀ka bíìsì bíbí gbé wa dìde ti rọ̀ wọn lọ́wọ́ wáyé sọ́dọ̀ tó ṣàlùs ara ẹ̀ lẹ́ka kọ́lá ń ṣe tó ọlọ́wọ́ bá sùhánù wọn sàárà bí i ayé wọn náà إن كنتم في ريب من البعث يا أيها الناس إن

turab. olùwàlùfà ìnà kọlàkọlà fún mi ń dúró ọlọ́láwọ ọlọ́run la dá ayé láti bí ìyẹ̀pẹ̀. sọ́nà mi ń lọ tó fa. mo lò sí dáwọ̀ yìí. ìyẹ̀pẹ̀. sọ́nà mi ń bí ìyẹ̀pẹ̀ tán. a tún wá bẹ̀rẹ̀ tuntun ní mọ̀ dá láti bí àtọ̀ fáàmù. Súnmọ́ mi nà àlàkọ́. Súnmọ́ mi nà àlàkọ́. Ọlọ́run àtúwá ń sọ fáàmù yẹn, àtúwá sọ di ẹ̀jẹ̀ yìí. ẹ̀jẹ̀ tó máa ń Ọlọ́run di ẹ̀jẹ̀ yìí, yí ẹ̀jẹ̀ yìí padà sí bí ẹran jẹ lẹ́nu. Àjẹkù ẹran ọmọ ènìyàn. Èmi tí ń sọ̀rọ̀ yìí mo ti ìwọ náà ń gbọ́ bí ti sọ ọmọ tí àwọn ìwọ náà níyàwó tí wọn náà bá ra ráìsì kan tó wá rẹ ẹran twenty àbí ìrọ̀lẹ́ mo ń tẹ̀lé lẹ́yìn ẹran fifty naira tó wá rẹ ẹran wà tó tó rí oúnjẹ ọwọ́ àjù ẹran yẹn jẹ́ ọwọ́ àjù ẹ̀ tàtàtà tó ọ̀sì ìdèmí wà á tiẹ̀ dánjú wẹ́tọ̀ lọ́rọ̀ ìdánwò lọ tí àwọn ọ̀dọ́ bá ti fẹ́ ẹran lórí oúnjẹ náà wà á jẹ́ lẹ́nu tàtà mọ́tì bẹ́ẹ̀ ló kọ́ wá sí gbàgbà ẹ̀dá kò sẹ́yìn àbá tún bá mú dáa lóko ní kí máa ń rí ọ̀rẹ́ nìkan ti ń bẹnu jẹ́ bí ti máa ń jẹ tẹ́rẹ nù ní mo ń bẹ̀rẹ̀ tó ọ̀rọ̀ wọn bá síbi ah, lọ àyàmà sọrí àyàmà tó ń sọ ìwọ ọdún ọkọ nínú nígbà tó kú ò tó di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́ni ó wá dà bí ẹran tí wọ́n ti ẹran tá a jẹ lẹ́nu tá a wá tu padà ọlọ́ni wọn mọ̀jẹ́ sí nù. mọ̀kànlá wà mọ̀kànlá. mi ń àwọn ẹ̀dá tá a báyìí pé nígbà tó bá ti dé di àtọ̀ tó kú ó di èdè ó kú ó di ẹran tá a jẹ kù lẹ́nu. ọlọ́wà ni mọ̀kànlá wà mọ̀kànlá. níbi mi ní ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ń dàgbà wá ní báyìí mo khalaqa ìmí wa ń bẹ nínú ẹ̀yìn ẹ̀yìn mo dá ní pé bẹ́ẹ̀ nínú ìdájí wà fẹ́yìrí mo khalaqa ìmí ilé ẹ̀bẹ̀ ìdájí pé tẹ̀wé ńgbà tó wo bá jáde tiẹ̀ ó lè mọ làpá ńgbà tó wo bá jáde tiẹ̀ ó lè mọ lòlù nígbà tó wọ́n bá jáde ní ẹ̀yọ́ lẹ́nu ní níbi sọ̀rọ̀ ọmọ yìí èèyàn tó ṣe pé látijọ́ tí wọ́n bí kò lárúkọ rẹ̀ ẹlòmí ìjọ tí wọ́n ti fi kò pé sí gbọ́rọ̀ yìí irú àwọn èèyàn ni wà mọ́yìrì wọ́n kọ́ lápá. ìwọ̀n yìnyín látún. ọlọ́ọ̀ni à ń ta àjọṣe léyìí ni pé adẹ́bí ṣàlàyé ọlọ́wọ́ bá ṣe tó fún o. wànùtẹ̀rọ fi àwọn àrùnmà àmàta. ọlọ́run a máa wá fi ohun tá a bá fẹ́ ó láwàdí ẹ̀jẹ̀ sínú ìyá rẹ̀ tó wá wù àdìsílọ́mọ rẹ̀ àdìsílọ́mọrú àdìsílọ́kùnrin àdìsílóbìnrin àdìsílí pírẹ́sidẹ́ntì àdìsílé ẹ̀yẹ́pẹ̀rẹ́ àdìlóhùn tiẹ̀ tí ó fi lu ayé tó tó bá ti bẹ̀rẹ̀ ayé tó fi palẹ̀ wèrè bí wèrè bí yóò ṣe máa ti àdìlóhùn tiẹ̀ àbá àdìlóhùn tiẹ̀ àdìlóhùn tiẹ̀ àtẹ̀lá àbá àdìlóhùn tiẹ̀ ìlà ajalin musamma. ọlọ́run àwọn àdúgbò máa bẹ́nu ilẹ̀ ìlà ajalin musamma títí tí ó fi di àkókò tó ní ọlọ́run bá bá fẹ́ kó lò bẹ́ẹ̀. ọlọ́run lẹ́yìn ìgbà pípùlà àwa mú yín jáde ní òkú ìlú ní mú yín jáde nù Ọlọ́ni bá aláti wá mú ìjáde ní sí Fúlání, túnbà lè tẹ́bùlùgbò àjúdàkò, àwọn àníkẹ́ mọ̀ dàgbà, ìní ò mọ̀ dàgbà, ìní ò mọ̀ dàgbà, ẹ mọ̀ dàgbà, ẹ mọ̀ dàgbà. Wà ní nǹkan máa ń yùn tàwa fa. Ọlọ́ni wa gbọ́, bá ṣe ní pé túnbà lè tẹ́bùlùgbò àjúdàkò pé kẹ́lí bá dàgbà rí, wà ní nǹkan máa ń yùn yóò sọ fún yẹn o. Ẹnu bí o tètè kúnú yín, wà ní nkùnmọ yọrọ bí ilà arúgbó ni lọ́wọ́. Nkùnmọ yọrọ bí ilà arúgbó ni lọ́wọ́. Ọlọ́lẹ́ ló ní ìdí ìbẹ́ nu yín, á ní kẹ́ mi ṣe ogún débi ike. Ẹ yóò dàgbà débi ike kò ní padà nínú àwọn ìgbésẹ̀ tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Ọmọ rẹ̀ tó mọ̀ sọ̀rọ̀ kò ní gbọ́mọ rẹ̀ mọ́. Ẹ náwó ti kò ní mọ̀ yàtọ̀ láàrin owó tí àgbàdo tó ní bẹ́ẹ̀. Wàtàrà àrùdọ̀ hàmìdà kan. Olúwàní wàtàrà àrùdọ̀ hàmìdà. Ọlọ́ni wọ náà máa wo ilẹ̀ ilẹ̀ tó ṣe pé ilẹ̀ tó fi jìlẹ̀ òkú. Fàyídà àrùdàlà àláìhàlmà. Ọlọ́ni ń gbàtẹ́ mi ọlọ́wọ́ bá bá wá sọ òjò kalẹ̀ síbi irú ilẹ̀ báyìí. Wà rọ̀ bá ti wà àrùn olúwa ní ìsẹ́ǹdà tí wà rọ̀ bàtí wà ẹ̀ǹdàtà tí mi gúnlẹ̀ yóò dín báyìí ọlọ́run ta bá rọ òdò sí ilẹ̀ jẹ́ ti rò pé nǹkan kò lè jáde lẹ̀mọ́ yóò ti mọ̀ mú irúgbìn jáde yóò mọ̀ mú irúgbìn jáde irúgbìn náà ti jọ Dáríkà bí ànà lọ́ha wà lọ́ha. Ọlá ní gbogbo tí mo ṣàlàyé ní ogẹ́ rẹ̀ dábìmọ̀ ní ogẹ́ lè mọ̀ pé mi ọlọ́wọ́ ọba ọba òdodo ní. Wà á ná rú yọ ṣe máwùtà. Ìyàgbọ́dọ̀ wà á ná rú yọ ṣe máwùtà. Ọlá ní gbogbo tá a ṣàlàyé tí mo ta ní láti ní àtọ̀ àtọ̀ tó di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó di ẹran ìmí ẹ̀ma dápé ìmí àdídánípé ìmí yóò takú ẹlòmí yóò takú ọlọ́ọ̀ni à ń ṣàlàyé báyìí ẹ̀jẹ̀ pé èmi ọlọ́run mo tó lè yí òjú náà wò. wà á náwó aláàkóso ní sẹ́yìn nínú kọ́dí. kẹ́ẹ̀sì lè mọ̀ mo ní ìtàpá lórí gbogbo nǹkan èmi tí mo lè mú yín wá láti Ọlọ́dẹ fún àrọ̀ lọ́mọ pé àkọ́kọ́ àdìjàmọ̀ tí òṣìṣọ́ yóò dé o. Ọlọ́dẹ kò sí lè méjì ní bádìjàmọ̀ ń bọ̀ àti bọ̀. Wà á ṣe ńlá ayé bá tó dájú lọ bí ọmọ yìí bí àwọn èèyàn tó ń bẹ sàárè sí Àwọn àwọn wa pé ọlọ́run Ẹ alùpùpù àyà àti tí ti parí ẹ̀. ọlọ́run bá tún bí bẹ̀rẹ̀ náà ti lè fún wa pé àníkídá tó ń dá wa ó tún lẹ́ẹ̀rí láti lè fi ẹ̀tàbílíṣì pé owó ìwà ìlú kí lórí ọlá ṣẹlẹ̀. ọ̀rọ̀ mi ṣe tán náà nìyẹn rò ní pé káwá kan tó lẹ̀ lé ayé ká mọ̀ sọ pé kò mọ̀ mú sí mọ́ mọ́ jáde mọ́ mọ́ ṣe sí náà mọ́ kákàwé bọ̀ kan mọ́ tí mo ti wọ̀ káwá sọ fún ọ mọ́ ti irun mọ́ gbàrẹ̀ irọ́ ọlọ́run ni wọ́n fẹ́ tọ́ rò ní kò lè jù ẹ̀. ọlọ́run ẹ mọ̀ wọ́n mọ́ ni ẹ̀ tí mọ́ ṣèbí ńgbà tó wá kúrò látọ̀ láwá nípa ọmọ di ẹ̀jẹ̀ dídì á ti dá ọ á ti dá ọ ní tó pé pérépéré. bàtà àlàní ó dáwọ́dà ìrìn ìzàkárọ̀ wà lóhùn. ọlọ́ni ti bá pọ̀ yẹn tó di ẹ̀jẹ̀ tó di ẹran náà láti ọlọ́run tí mo lè ṣe báyìí tí mo lè sọ àtọ̀ di ẹran tí mo lè sọ ẹran yẹn bí kẹ́lù ní ìmọ̀já kọ́ lórí kẹ́lù ní ìmọ̀já lórí àléǹsàbá àlékàbí kọ́ ìrìn àlá ọlọ́run tọ́lọ́run tó ṣe rú yìí ṣé kò lè ní kápá àti ìlú gan ni o àá tó wá máa ìwọ́ àkúrà kúbá ti tó lórí àwọn àyè táà ti mọ́ ní lórí òní ìdàkàndé alága ibi ìdọ́gọ̀rọ̀ wá sí mọ́ ní láti tàbí ètò ayé òkú ẹ̀ ní tó fi wáwù lálàáfíà níbi àdéhùn ọlọ́run ní àṣàbí àgbèrè tábọ̀ sí bàdá wà náà àlàáfíà nígbà nínú ìlànà ìlú eré ìlú lálàáfíà lọ́wọ́ èyí tó lálàáfíà àti tàbá parí ṣúlọ́dún ìyá ọ̀rẹ́ ibi alẹ́ ìtàbá àníkà ní kọ́ọ̀dì ìmọ̀hálà àyìnlọ́pọ̀ ìyàlọ́wà àwọn subhanaka fàbàlà subhanaka fẹ́ràn tàbá ti pa ṣúlọ́dún àlà سبح اسم ربك الأعلى ثم تقول سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أو اللي أرى الوقت àmọ́ bí alẹ́sàláwò bí aṣáré ṣàlùmí àdéhùn tó ti wọ́n wà láti àkọ́nùgbà wọn lọ́wọ́ ṣàlùmí. alákòlù náà làjà bá ti lọ kí ni abẹ́ fún mi bẹ́ẹ̀ rí bí àyà yìí ọlọ́wọ́ ọba fi jíjẹ́dá ọmọ nìyẹn ó fi ẹ̀ta bíjì pé rírọ owó gbé ọmọ nìyẹn. ìkẹlẹ̀ kejì àti ké díẹ̀ nínú àwọn àyà yìí kò ní yẹ ká lọlọ púpọ̀. onígbé ọlọ́run ọba tó ń fi àpèjúwe pé ilẹ̀ tó ti kú ilẹ̀ tó ti di ilẹ̀ òkó òun ọlọ́run ọba ń sọ di àyè padà. kẹ́yìn ọmọ nìyẹn náà sì di pé mo sọ́dọ̀ yìí. èmi tí mo wá lè yẹ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ òkó ilẹ̀ jẹ́ kí ló pé kò lè múrúgbìn jáde mọ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo lè yí ẹ̀rù náà padà ọlọ́run bá bá wa yọ ní ìlú ṣúrọ́tì hajj láti fún ìlànà ìlú àrùkà ṣúrọ́tì hajj láàrin ayé àtàrí sáyà àti ìgbà kéwì àríkè bíi tá a ti ṣe abíyí tọ́lọ̀ wá sí pé wà sáró àrùkọ àríyá gbé ìwọ náà ọmọ rí ilẹ̀ tó ti di èkó fàyílà àǹzànà àlẹ́ ìhàlẹ́ náà. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء ọlọ́ni wọn náà rí ilẹ̀ tó ti di èkó tá a bá wá ti fa aṣọ òjò kalẹ̀ síbẹ̀. ìkàzà wọ́n bá tó àwọn bàtà ní kó lè bá òjò ń bá yìí. ọlọ́ni ilẹ̀ ni ó sì gbéra padà yóò sì yóò tajú padà. yóò ṣe padà lẹ́ẹ̀kan náà yóò bẹ̀rẹ̀ sí ọmọ burúkú láàrin kàbí aláwọ̀ àwọn ọ̀nà. láàrin kàbí aláwọ̀ àwọn ọ̀nà. ọlọ́dún yóò ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ torí pé mi ọlọ́wọ́ ọba ọkọ̀ òdodo ní òun. aláwọ̀ yóò àti ọlọ́wọ́ ọba ọba ó wá ti ń dàpòjúwe fún wa pé bẹ́ẹ̀ náà ní í ṣe máa yìí yìí nígbà tó ń sábà tó kí n jàmá nígbà tó bá lè. wà á nà mọ́ aláàkúnlé sáyìn ìrún. wá tó lọ lọ sí rọ́ọ̀mù tó ń ṣe ọlọ́run bá tó fi ilẹ̀ òkú òkú ìlàkùnrin. à ń kí àwọn nǹkan wọ̀nyí fún wa. fún gbogbo àwa tá a bá fẹ́ máa ní iyèméjì ìpàdé ọlọ́run ọba ló ń sàmúlẹ̀ fún wọn ní al ó tún wá ń fún wa ní àwọn àdínlá mọ́kànlá àwọn ọ̀rọ̀ àríwò iye ẹ máa ká máa pè láàkàyè ọlọ́run ọba ń pè láàkàyè àwọn ẹ̀dá ni pé ẹ sí àmọ́ ẹ̀yin tí ò sí irú yín tí mo ti dá yín kí wá Ah, ọlọ́dún pé láká ọmọ ènìyàn pé èmi ọlọ́run ọba tí mo lè yé ilẹ̀ tó ti di ilẹ̀ òkú ó yẹ kí n yẹ yín bẹ̀tẹ̀ bá kú kú ní ilẹ̀ di òkú wo yé tẹ́yìn bá di òkú wo lè yé ẹ̀yìn náà. sọ́dọ̀ bí kò lẹ́yìn náà. bá wa kò bá ẹ̀yà tí فإذا أنزلنا عليها الماء اهتزت ورقت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير سورة فصلة آية 8 ومن آياته أنك ترى الأرض خاشعة آية 9 ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. àwọn òbí wa àríwá ọ̀pá وصدق الله وطاعه وعزه الله بالتوحيد والسنه tí ó bá kan tẹ́lẹ̀ tó kásíra tí ó bá ti wá rí nǹkan àbọ̀tọ̀ ní tó wọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ní tí wọ́n ń gbé òbí yóò wá ní ẹmọ ìgbà mi lọ́wọ́ ọmọ yìí náà wọ́n sọ sí ìgbà lọ́rẹ̀ láti ní láti fi dé àwọn olùgbé adé náà ló ń gbàgbé ní ìgbà àríkà tàbí àìsíkà nìkè ọkọ. wọn ni ààyè àti ní alákàtàrọ náà bọ ọtí àtà. olúwaríwá mi ààyè àti lára àwọn àpẹẹrẹ àwọn àmì ìyẹn ọlọ́run ni pé àdìlákàtàrọ náà ọmọ rí ilẹ̀ ti di ilẹ̀ òkú ilẹ̀ pé ti mọ pé ilẹ̀ ilé yìí bẹ́ẹ̀. anzalna alayha al-ma'a. olùwárí lèmi ọlọ́run bá sì wá rọ omi kalẹ̀ lórí ilẹ̀ náà èyí dáadáa ti wà rọ̀bà èyí dáadáa ti wà rọ̀bà ọlọ́run ilẹ̀ yóò sì gbẹ́ra lò yóò tún tún bẹ̀rẹ̀ sí ní máa mú gbè jáde. ìnáláàbí àyàhà làmọ́ ìlmáwùsà. olúwa ní ìnáláàbí àyàhà. sẹ́rí ẹni tó yẹ ilẹ̀ tó di òkú yẹn làmúlùmí ìlmáwùsà. irú ẹni lẹ́wọ̀n yẹ kí òkú náà ẹni tó lè yẹ ilẹ̀ nígbà tí yẹ òkú nǹkan jáde mọ́ ọlọ́run nínú ẹni ìní náà lè yẹ òkú láti yẹ ilẹ̀ nígbà tí ilẹ̀ bá dé òkú yẹ mọ́. ọlọ́run bá ń fún wọn láwọn ẹ̀rí làákà ìbáyìí kó lè jẹ́ fún àdínà tàbí ọ̀rọ̀ ẹjọ́ ìgbé àlùkùnà. ẹja lọ sí sọ́rọ́tù fàtẹ̀ sọ́rọ́tù fàtẹ̀ àwọn tá a fẹ́ sàlàyé lẹ́nu ẹ̀ akọ̀tẹ́ fún wa láwùjọ ẹ̀yìn tá a fi ọjọ́ àtẹ̀tẹ̀ yá máa rọ̀ ní ìlú kí ló fà á oríṣiríṣi atẹ́kọ̀ọ́ ní ìfẹ́ láyé ìlú ó ti di gbọ́rọ̀ nígbà tá a bá máa sàlàyé rẹ̀ ẹjẹ́ a máa ti dé lẹ́nu ara wa àyùmáyé nǹkan làwọn mùsùlùmí lẹ́yìn tẹ́lú yóò kàn dé yóò kàn láwọn onímọ̀ yóò kàn tó díẹ̀ sọ́nà tó fà á tẹ̀ ọ yóò kà sọ tiẹ̀ náà tó bá sọ tiẹ̀ náà yóò tún mọ̀ nígbà tó ń well established tó mọ̀ nígbà àwa ni tó dàbí pé bí kí nǹkan ti bá wa ní pé ọgọ́rọ̀ àwa mùsùlùmí tó kù náà ní ká gbéra ní òyìn wa kálukú kan mọ ní àìdí àti àwọn àfa àkọ́bá yìí ń bolo wà ní àlùkò àyè àti wọn nù àmọ́ tá a bá tún ṣe dáhùn fún wa láwọn àyà tó bá yẹ kí àdéhùn náà tó tà ó ṣe é ṣe tó kàn kálukú máa bá mi táwọn atẹ́kùn dájọ́kùn bá ṣe ẹ̀fẹ́ fẹ́ kálukú mọ̀ mi àá tí mo rí àyà mi fún ara mi tí mo kí àyà mi fún ara mi tí mo bu àyà mi fún ara mi àyà lẹ́kọ̀ọ́ tó mo ṣe lọ́tọ̀ bá mi kí ló bọ́ ọlọ́run lẹ́rìn àwùsálà mi àá فتصير سحابا فسقناه إلى بلد ميت إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور قل وهو الذي أرسل الرياح ọlọ́run tẹ̀lé mi ọlọ́run ni mo mọ́ atẹ́gùn jẹ́. Fàtòsíirú sàhábà. Fàtòsíirú sàhábà. Olúwarí tí wọ́n rán atẹ́gùn fàtòsíirú atẹ́gùn yóò kó ẹ̀kú jújò lọ. Fàtòfàlà àwọn ilá bàlàrí máyìí. Ọlọ́ndẹ́ jújò yà wà ní gbóòrò jò sí bàlàdé máyìí ìlú tó ti jòkó. ilẹ̀ tó ti dòkú àwà ní kó ní yóò rọ̀ síbẹ̀. Fa àyà ilá bìíní àrùbọ̀ bá àdàmọ́ òkú. Ọlọ́run mi ni a tù fi yẹ ilẹ̀ lẹ́yìn sílẹ̀ ìlú ti kọ́kọ́ kú. Ọlọ́run ní gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti ilẹ̀ ẹ̀wọ̀n kan. Ọlọ́run ní gẹ́lẹ́ rí tà ń yẹ ilẹ̀ wọn. Bẹ́ẹ̀ náà láti gẹ́ ìwọ̀n máa lọ́dún àdámọ́ ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ọ̀nà pé òun lòun dá wa lákọ̀ọ́kọ́ ọdún nígbà tó ti jẹ́ pé òun lòun kọ́kọ́ dá wa lọ́jọ́ tí ò tí ì sí wa kó tún wa dá padà nígbà tí wa ti ń bẹ̀rù kó ṣe kí ni jọ̀mọ́ ó rọrùn ju tàbọ̀wọ́. ẹ̀rí kejì tọ́lọ́ wọ bá fi pe làákàyọ̀ máa dẹ́rù àdámọ̀ nílé àwọn nǹkan míì náà ń bẹ táà ń rí kí n kì í tòkú tọ́lọ́ wọ bá ti ń yìí ọlọ́wọ́ bá wá ní èmi tí mò ń yẹ léyìí èmi náà ní padà yí ẹ̀mí ọmọ àlẹ́bí adámọ̀ náà ó di mélòó wà jọmọ́ ó wá pẹ̀lú ọ̀pẹ́ tó kù dànù wọn. ní pọ́ bá ń fi bá wa sọ̀rọ̀ bá tó ń dáwọ̀ ẹ̀dá láńlá kan kálọ̀ ní

akubaru min kọ́lìkì náà ọlọ́run ló tóbi tí mo ti jẹ́ lọ. walakinna akthara an-nasi la ya'lamun. ọlọ́run ní àwọn ọmọ ènìyàn wọn pé dídá lọ. èyí náà sọ́nà bó lọ rẹ́rẹ́rẹ́ níjó la gbọ́ kọ́ máa a lè rí parí a lè rí ẹ̀ẹ̀mà wọn bíríìjì láwọn kan gbé kọjá lórí omi ẹ̀ẹ̀mà dúró bílà tá lábẹ́ àátúnkó bílà lábẹ́ tó yóò tún mọ fúnra bíríìjì mẹ́rẹ̀ lẹ́jẹ̀ náà kọ́ ọlọ́rin bèèrè lọ́wọ́ àwọn tí máa ń wa ní àbá àti ọba kàdé ní láti kọkàn wá ọ́rí ti kíjú ìdí kéde gbogbo àtọwọ́ yóò tún ní láì sáàmù pẹ̀tọ̀ àwọn tó jẹ́ lọ gbogbo ìdí dáadé yìí o kò nílò ju 100 years lọ o ẹ jẹ̀mọ́ kàlẹ́ńdà ìbò tá a lá ń ta two thousand and two làwà yìí two thousand and nine tó sàn pé years nineteen years ní bí wọ́n ti ń kà láti ọ̀sán náà ti fi ẹ̀yìn sáà ni o ṣáájú ìgbà náà àwọn àwọn ìgbésí ayé kan ti lọ ọdún mélòó la ti lò síwájú àwọn àrùn àlà ọlọ́run bá nìkan ló mọ̀ kò yẹ sáwọn àbá mi ojú bọ̀ pé gbogbo ẹ̀ báyìí àti lò báyìí àti lò báyìí ó dá nínú àbá mi fẹ́ kojú bọ̀ pé gbogbo ọdún mọ́mọ́ nìyẹn fẹ́ lò lórí ilẹ̀ ayé táyé òfin parẹ́ kò jù báyìí lọ àmọ́ náà kò ní mọ́ rẹ̀ mẹ́rin ìdí nìyí kẹnu gbọ́dọ̀ bẹ amákìlá bẹ fún ni pé káàtì ẹ wá ní two thousand years òun gan náà ní káàtì ẹ fún bẹ́ẹ̀ ẹ dàpọ̀ orí tí òun lọ́wọ́ bá wá kéde fún aláyẹkẹ yẹn ẹ má jáde lé o èmi ọlọ́run fẹ́ ní ojú ètò sọ́mọ́ o láàrín àdínlọ́wọ́. àmọ́yè ìgbà tí wọ́n ti ṣe lójọ fún tọ́jú tí wọ́n láti dé dubai dé dubai ẹ fún wọ́n làwọn lẹ́sìn bẹ́ẹ̀ ṣe àmì bá ní ó da gbogbo ayé jẹ̀kọ́ lábẹ́ bá ará àbújá sọ́mọ̀ sí lábẹ́ lọ́dún èdè gbogbo ẹ̀yà aláàbújá rẹ̀ gbọdọ̀ jáde àti gbogbo ẹ̀yà yẹn jẹ́ ìjábújá gbogbo yẹn kó fún bẹ́ẹ̀ mo fẹ́ bí olú ètò ìjọba rẹ̀. ilẹ̀ ẹgbẹ́ tọ́lọ́wọ́n bá kó ogun ìjọ kéde pé ẹ̀yà ara ogun ṣe gbogbo yẹn kó fún ẹ máa kó lọ sọ́yọ́ o èmi ọlọ́run lórí wa tẹ́lẹ̀ sọ yí pé lakọ́lọ́kọ́ sàmà wà tí wọ́n á àtúbà lómi nǹkan tó nà. lakọ́lọ́kọ́ sàmà wà tí wọ́n á ọdẹ àtúbà lómi nǹkan tó nà. olúwa ní kéde ọlọ́run ọba dá sọ́mọ̀ kí n sì dá ilẹ̀ ó lágbára ju kí n dẹ́yìn èèyàn lọ́wọ́ adẹ́yìn yìí náà Wàlàkín ná àtàrọ̀ náà ti náà yàrá. Ọlọ́run ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ pé sọ́mọ̀ ti dá sẹ́yìn ìlú àwọn ọmọ rẹ̀. وما يستوي الأعمى والبصير ọlọ́ni àmọ́ ò وما يستوي الأعمى والبصير afọ́jú àtẹni tó rí lè wà nínú ara wọn. والذين آمنوا وعملوا الصالحات ولن يطيعوا. ọlọ́láwọ̀ tó ti gbàgbọ́ sínú ọlọ́run tó ti ṣe dáadáa wọn àtúnlẹ̀ ju àwọn ìrírí èèyàn fi ká nígbà tó ti sàmúlò.

àti tún yín dá ò lè kémi tí mo lè dá sọ́nà láì jókòó èmi níwá ni mo fẹ́ gbókùn yín dìde níwá ni mi lára so ìwádà ọmọ ọpọlọ rẹ takú gbogbo àwọn ìjọgẹ abájẹnu sàré àníbẹni gẹ́gẹ́ ń bẹ mọ òkú ti parẹ mọ bẹ káàyè mọ ronú bẹ mọ ọba tó lè dá sọmọ láì lóko tó lè dá sọmọ láì nínú béèjì ẹ láti tó tẹbi àti ẹbí lọdún wa bá ti dúró lẹnu o èmi àti ẹ ò lọ sọ̀rọ̀ yìí àfi ilẹ̀ àwọn ẹlòmíràn tó léwó lùlù sọ lásìkò ànẹ́bí sọ́nà tẹ́lò náà ni lásìkò tó aláàbí àsìkò ànẹ́bí sọ́nà láàbí lò náà lájọ́ ń lò yìí oòrùn táàbí wa Muhammad ló òun náà là ń lò yìí oòrùn tó lọ́wọ́ wá ní kó mọ ẹyọ yìí ó yẹ kọ́nà ọ̀dẹ ẹ̀yẹ ẹ̀yà ara ní oòrùn mi ó ti rẹ̀ oòrùn mi fẹ́ lọ ti ń ó fẹ́ gba ìbò yìí kan ìjà ah, o gbogbo tó dá gbogbo ẹ̀ ló sílẹ̀ àwọn ẹ̀dá báyìí wá tóbi ju ọmọ ènìyàn lọ ọlọ́wọ́ bá ń bẹ lórí náà ẹ̀ka bí ìdálẹ̀ ìyá ló fi mú wa ká tó lọ ní Suratul Ahqaf Suratul Ahqaf láti àyà thirty three títí dé thirty five ọlọ́wọ́ bá tó bẹ́ẹ̀ fi ìdẹ́ta tó lè dá àwọn ènìyàn ó tún bẹ́ẹ̀ fi ẹ̀ka bí ìdúró wa pé lọ rí ìwọ ara wa alìkíyàmọ̀ dájú lóṣù yìí. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض Ọlọ́run ní sọ́mi ni orí ni wọ́n wòye ni. Sọ́mi ni orí pébi ọlọ́wọ́ bá mo dá sọ́mọ́ àti ilẹ̀ ni. ولم يعي بخلقهن. ولم يعي بخلقهن. Ìtìdásọ́mọ̀ bó ti dẹ́pẹ́ kò lóko dáa wí ìdìdá ilẹ̀ sí ilẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní kẹ́kọ́ ní òní èmi ọlọ́wọ́ bá lára ooo

àlùkí àmọ̀ tó ń takò tá a bá wá ń jù wọ́n sí lọ́sọ́ ọlọ́run láàbọ̀ wá sọ fún wa pé tọ̀ àlùkí àmọ̀ tẹ̀ ní òní ní tó ti wá sí wa náà ti já. ọlọ́run ẹ̀ òdodo nílé dàbí ọ̀yà ẹ̀ máa jẹ̀yà yín mímọ́ pẹ̀lú bẹ́yìn náà ń tapalẹ̀ ìlànà ìtàlẹ̀ ìlànà wọ́n tapalẹ̀ ìlànà ọmọ ìlànà Ọlọ́rin ànájú ọjá ní dúró jẹ́ o, gẹ́gẹ́ bí àwọn orílẹ̀ àti nínú àwọn òṣìṣẹ́ wa tí wọ́n jí lọ. Báwọn náà ti fara dá àtakò àwọn aláìgbàgbọ́, ìwọ náà fara dá o. Mọ́tì kan ju pé ìyàtà كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار ọlọ́run ní kódà tó bá fi dọ́ta gbé wọn dìde báyìí táwọn náà bá rò lòlò gbogbo ń tá ayé ní òbẹ́ ètò wákàtí méjì lọ bí ọ̀sán àkàn àtàn òjò bí adé ayé lágbo mẹ́wàá àárọ̀ bí aago méjìlá ti kú mẹ́ẹ̀. lọ́la ni kí wọ́n mọ̀ sọ́jọ́ náà nígbà tá fẹ́ràn yóò lakùn ìlànà káwọn nǹkan àti. ọlọ́lẹ́ni kò sí nípa àwọn àfàwọn kò kí ìgbà yìí èyí ò gbọ́dọ̀ máa kọ́ àlùfíàmù àlùfíàmù yóò yóò sì gbé àlùfíàmù yóò sì gbé ìdáwọ́ yóò sì gbé. ọlọ́run bá sọ fún àlùfáà lọ́dọ̀ ara wa fún àwọn àyà pọ̀ sẹ́yìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ sí àlùfíàmù tó tí ẹ bá ti di pé àti ìdáwó tẹ́lẹ̀ tààrí dáa tẹ́ ẹ bá ti bẹ̀ wò ó tó kẹgbà ìyàwó ó tó kẹgbà ìdílé tẹ́ ẹ bá ti di pé àpèjúwe bá a gbé yín dìde kí n bẹ lára rẹ olùwájú ọdún sọ pé àwọn àti ọdún tó kọ máa fara rẹ sòwò ọba láwọn àmì wá ń bẹ lára yín bẹ́ẹ̀ láti ṣe ìwé rẹ tẹ́ bá ti dán náà wò tó kẹgbà ìyàwó àti ìdílé ilẹ̀ tó ti di mi kú àyè ìbára iṣu tẹ́yìn ti jẹ́ tẹ́ ti yàgbé rẹ̀ lánà ẹ̀ẹ́dùn lọ́ọ́ rẹ̀ kí orí iṣu mọ́ rẹ̀ ìmí ó sì tún kù jáde ó yẹ kẹ́ ti bẹ̀rù náà wù ú. ọ̀nà kẹta ni pé tábàtẹ̀ wà ń sọ̀rọ̀ pa afẹ́fẹ́ dà irú ẹ̀yìn ọmọ ànábì àdá ẹ̀yìn náà dà ọlọ́run kí lè da irin irin náà fún wa dà lẹ́gbẹ̀ẹ́ àpáta àpáta náà fún wa dà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ tọ́nà wọn bá fẹ́ lọ sí pẹ́lẹ́tẹ́ ilẹ̀ náà tún wá dà lẹ́gbẹ̀ẹ́ odò ṣe pé ọmọ àtẹ́bí ádámù mọ̀bí tí odò pín sí. ṣẹ́gbẹ́ àwọn nípa ayé aláìmọ̀tẹ́ dé bí pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn sàyẹ́ntìtì onímọ̀ ìjìnlẹ̀ lọ́dẹ̀ wa lọ́wọ́ wá bí ẹ̀ wá lẹ́yìn. ṣe pé ọpọlọ mọ ni ó fẹ́ mọ sọ fún wa pé ilẹ̀ táà ń kù lórí ẹ̀ àbẹ̀mọ̀ rò kó pọ̀ jẹ́rí gbogbo bí bá ń pè lórí ilẹ̀ tá à ń kọ́ lójú tí ò sómi wọ́n ń tọ́ọ̀dì ní tá a bá ní káwọn gbogbo tó lọ́wọ́ bá dá nílẹ̀ tú tọ́ọ̀dì tó kù méjì tó kù ìdá ìdá kan nínú ìdá mẹ́ta lórí ilẹ̀ jẹ́rí ìdá méjì tó kù alágbálúgbú omi alágbálúgbú omi ọmọ nìyẹn wá ọmọ nìyẹn wá jọra rẹ̀ lójú ẹ lápò bọ́lá ọmọ wa bí nípa kó wá lóra ó ní ní kó ya gbogbo ilẹ̀ àpárẹ̀ àbá àdíkárẹ̀ omi tí ló ju ìdá tó dídí ìdá méjì ìdá làwọn lò àwọn náà gbàdá ọmọdé àwọn àlámọ wa ta kọ ọlọ àwọn àlámọ wa ta kọ àlùjá lọ àwọn olùdarí wa sọ ìjẹ dáhùn tó wa kéré tí bọ́lọ̀ wọn bá ti wá dá sọ́nà kí nǹkan mọ́ ní pílà ó sì gbó òní pílà ó sì ṣe kí ni jọmọ́ ó sì gbó ó wá dúró látọ̀dún tó ti dúró ọlọ́run ò kéde fún wa ní kóun fẹ́ ti lo bí ètò sọ́nà kò kéde ẹ̀yí pé ẹ̀yà ara yé o ọ̀yà ẹ̀yìn ara àdúgbò báyìí sánmà ní lábẹ́ lo méjì lọ́dún yìí ẹ ẹ̀ mẹ́rin kó dáwà ń sọ ìwọ́n bá yìí máa lo méjì ẹ̀yìn ibi ò làkọ́ mọ́sálásí eléyìí náà ní òsì lọ́dún márùn àbójútó náà pẹ̀lú wọ́n á wá dàbí ọdún mẹ́rin ó lé ó ti ń di báwọn nìkan ṣe ń fáàsì ẹ ti ń káàdì nìkan ẹ ti ń rẹ́ nìkan ẹ ti ń pààrọ̀ lẹ́nu ẹ ọlọ́run wá dá sánmọ̀ látọ̀ ló tó ti dá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá wa gbogbo wọn sì lo sánmọ̀ sánmọ̀ ti dẹ̀ gbogbo wa ọlọ́run yẹ ti dẹ̀ náà wọ́n pè é dákan àti ìyàwó ìmọ̀ ìwà tó bá ti dábọ̀ nípa tó lé lórí àwọn àyàtà kóòtù wọn yìí tọ́jú àti wa náà tó lọ sọ mílíọ̀nù ká mọ lọ tó lùbí sàn sí ká jẹ́ kí àkígbà wa lórí ọ̀rọ̀ àti àmọ̀ ká jẹ́ kó dájú eléyìí ó máa jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ìdágbére lórí ọ̀rọ̀ àlìmáàrú ìdíyà òkèlà kájíkà tó ṣe lè lè lọ́kìlá. nígbà tó ti wọ iṣẹ́ àwọn àwọn ọmọ tẹ̀síwájú lórí àwọn nínú àwọn tí ó mọ ìṣẹ̀lẹ̀ tá a fi gbọ́dọ̀ nígbà tó ṣe lè lè lọ́kìlá àwọn eléyìí ni àwọn dáná pé àwọn àdúgbò àwọn ọmọ ìlú fẹ́ràn wáyé ni wọ́n fẹ́ ọlọ́mọ صلى الله على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك